وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقول لكم بيت العربية الله العربية العربية العربية Ìgbòdáwò, àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ó sì lọ́wọ́ àgbèrè nílẹ̀ látàrí ìlànà torí ìmọ̀lẹ́ lélẹ̀ ìmọ̀lẹ́ lélẹ̀ bàbá ti ṣe àfẹ́kù ìlànà nílẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń kọ̀ bá nílò lélẹ̀ ní ó padà ìṣinú ẹ̀fọ́ Ìṣòrí nínú ìlọ́ ìpínlẹ̀ àti nínú ìlọ́ rẹ̀ kọ̀ọ̀kan náà ni wọ́n máa lò máa rẹ̀ tí ó ṣe sọ́lọ́ tó ń ti ní àfíkàn ní ìlú pèsè ló jẹ́ ká àwọn mọ́tọ̀ tó ń ronú àti lọ́pọ̀ máa rẹ̀ ọ̀dí iná tí mẹ́ta rẹ̀ jàgbà àrùn ìrìnà àdúgbà Thank you. Inú ọwá ń tó kọ́lọ̀wọ́ bá tẹ́wà ilé rílẹ̀ látàrí ìdí ìtùláàrùn tó sí sí jẹ́ ìtàṣù àrẹ ìlú ìwọ̀lẹ́sì máa. Àwọn ìlọ́wọ́ ọmọ tó kù bàbá tó ń tẹ̀lé jẹ́ bá lọ tẹ̀lé lórí ìtùláàrùn tó bàbá bá kó bẹ́ẹ̀ kí á kó bẹ́ẹ̀ lórí ìtùláàrùn. Gẹ́gẹ́ bí àdúrà, tí wọ́n bá ṣe lè nígbà tí wọ́n ti kú sókè máa ẹnu bá ṣe lọ rí ní pé wọ́n lọ wọ̀ wọ́n mà. Mẹ́ta àyè nígbà kò ní nà fà àyè ìṣàlà ìṣàlà. Wọ́n ń sọ̀rọ̀ bá nígbà kò jẹ́ kí ìgbàlè rẹ̀ ó máa bẹ lórí ìsìláàmù. Gbogbo ẹni tó bá ti ti ó ti bò rẹ̀ tó yẹ́kó tó lérí ní mánì torí máa wà ní pẹ́ wọ́n jẹ́ ìgbòrò sẹ́ni ìgbòrò ìjọba méjì sí àwọn olùsára ọmọ àti ojú òkèréjì alágbára òun náà ní ojú alágbára olóńgbà ìṣẹ́lá ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ìwọ́n tí a wà nínú oṣù rẹ̀ tàbí sí ṣáàrù ọ̀dọ̀bọ̀nù fi ṣe ṣáàrù ìrànà àìjẹ́bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa bá máa ṣe gbogbo tàbájọ síwájú ọ̀dọ̀ nítorí àwọn alégbogbo rẹ̀ nítorí wa kájọ rẹ̀ bí kì ìkẹ́ àtọ̀rọ̀ ọlọ́wọ́ àtọ̀rọ̀ rẹ̀ fún ìṣẹ́ lámùdámà ọmọ rẹ̀ bàbá rẹ̀ mọ̀sọ́lá àwọn ará rẹ̀ àtàwọn ará rẹ̀ pẹ̀lú àṣọ àbábáwí máa ń jẹ́ ọlọ́wọ́ Ìkàlẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ òṣùwọ́n ọ̀sẹ̀ sí ìrìnà ọdún. A mọ̀ àyàtà mú ẹ̀sẹ̀ ní àárín àwọn ogójì nínú sọ ìfàwọ́pá pẹ̀lú ọ̀rọ̀ àwọn tí wọ́n ní láti láti àkọkànlélógójì nínú sọ ìfàwọ́pá ṣíṣe súra ẹlẹ́kẹ̀ẹ́kọ́ nínú mọ̀láàrín súra márìn àyà òdìwọ́n sọ ìfàwọ́pá tẹ̀ láti kẹ̀ẹ́sọ́ Àwọn àti ọlọ́pọ̀ ọmọ àlejò ọlá, ọba tó pọ̀ àtẹ́bí ìdúkọ̀ àrùn lápò ìyá náà, mọ̀lẹ́gbà jìbìrì tó ti tún fi ìmọ̀ àdúrà nínú láì jẹ́ pé wọ́n náà ẹ̀ka ìbílì sí ọ̀nà méjèèjì ni àtẹ́rà ọba àjẹ́gbẹ̀ ọlá tó wà wà nínú. Ọba tó dá òwò Ránì níbi àbíkó, níbi àyọkúrò àti níbi ìyípadà pẹ̀lú ìmọ̀ oríṣiríṣi ìkọmọ láàárín nínú tó ń lẹ́sìn Ibẹ̀ wọn wọ́n máa láti pẹ̀lú Buhari, wà máa yá ní kò láti máa wá láti sọ̀rọ̀ kan kan tó jẹ́ ìfẹ́ lọ́rọ̀. Ẹnu wà òun tó jáde máa وحيدها تتعمدك سلام شريكهما وأجر ذكرهم لكن منذر أعمال في عمل في كتابك أضرب شريكهما ثم ترى موعد قوم هذا الحديث قل ما أردت منه صور القيامة الله أمين. Siapa yang ke ضمانتك وعزتي لا تحرك به لسانك لتعجل بقدر جملة المرض كفلان تلالي عفوا ولك تلالي عليك أجل عنه وقبل kíni kùránì jẹ́ kí ló bẹ́ jáde nínú kùránì kò kàn wọ́n àdábì إن علينا الجماعة وأنا ما شغل الغني وأنا علينا الجماعة وقرآن حتي يمكن على المغرب فإذا قرأنا فاتبع وأنا ní àbúrí ẹlọ́gbàrí àmàlẹ́kà jìgìrì ẹgbẹ́gbọ́n ẹgbẹ́ lọ sí mọ̀lẹ́kà jìwà ní mọ̀lẹ́kà ní kìí ṣàtìsọ torí pé mọ̀lẹ́kà jìwà ń bá àti ìwà ní àpárá ní mọ̀lẹ́kà jìwà látàrí wọ́n bá àti ní àpárá ní èrò ìyẹnjú nínú àdíjì jìgìrì ìjọba àdíjì náà àdíjì àpá àwọn akóyọ̀ Ọdún àwọn arábíkó ń gbájú ṣúgbọ́n tí a ti ṣe ẹlẹ́ẹ̀kejì ní lórí àtìkúnlọ́ ìnáwó. Àpá àwọn ọmọ tó lọ sọ̀tọ̀, báwọn bá ń yọ́ mú sí olúbáyìnà ti máa máa ń rìn lọ́sọ́ nígbà lórí máa. Ọjọ́ kan á tó pẹ̀lú àjọ àwọn ẹbí rẹ̀, wọ́n máa rí náà. Wọ́n tó lọ́sọ̀rọ̀ ọkùnrin náà tó bá yọ sí wa ṣàníyù bàyá tó sì á aṣọ rẹ̀ tuntun lòrò que bàwá tó ṣáà ní orí rẹ̀ títú kirikiri láàrín ààrẹ o pápá orí àmìyàn kò sí lára ẹ̀ orí pé nígbà náà kò sí títí ọlọ́dà ẹ̀ṣì ni wọ́n ń gùn àkọ́mí ni ó ń gùn jẹ́gbẹ́jẹ́gbẹ́ ni ó ń gùn ìbára ni ó ń gùn gbogbo ẹni bá tó wá ìbẹ̀ ẹ̀rù ó kù sí máa tó bá ti wọ̀ lọ sí ìlú mọ̀ tó lè jẹ́ pàtàkì ní tó bá àwọn olùfẹ́ lọ́rù Òwá sẹ́nì kan nínú àwọn ẹni tó wọlé. Wíwọlé tó wọlé kò kí wa kò sì ní gbọ́dọ̀ fún ọ ìwájú ọ̀sán ìlú ọ̀dọ́ òbí àtúntà ìwọ̀n tẹ́lẹ̀ ìṣúra ọ̀gbà lẹ́yìn ojúgun díẹ̀ àti orókùn díẹ̀ méjèèjì ló ti ṣe déédéé orókùn ànábì orókùn ọ̀sán díẹ̀ kó orókùn òsì ànábì tó ní ìyẹ̀kùn lọ́wọ́ ànábì ọ̀wá bọ́lá àti ẹ̀yìn àwọn يدرك قام قوسين أو أعلى Fúnnáàrí ọ̀pá pàtàkì èyí tó jáde lọ pa ẹran pàápàá tí wọ́n pè lọ́pá ọ̀rọ̀ èyí tó dúró igi yẹn wọ́n pè ní kọ́ọ̀sì ọ̀rọ̀ ẹ̀ wọ́n pè ní gbóòrùn lélẹ́lùkù. Méjì rẹ̀ ni ó ṣe tó wà lọ́dún tó pàwọ́ àmì ìdẹ́nu, ó ṣe tó wà lọ́dún bẹ́ẹ̀ lọ́wọ́.

wọ́n ní mo bẹ́ẹ̀ ló tẹ̀lé pé lọ́lá ẹ̀ka tìlú ìlú ti ọ̀sán ọlọ́run ní alágbára ni ó sì tún máa lọ bí kó má bá a sí ìgbà ààyè fún àṣetọ́ọ̀tù láti fi kókò ráyè kó má bá a sí ìgbà ààyè fún àṣetọ́ọ̀tù láti yọ owó mẹ́rin kó má bá sí ìgbà ààyè fún àṣetọ́ọ̀tù láti tún dàrú kó addition kò ní sí ní kíkọ́ bẹ́ẹ̀. Subtraction táyọ̀ kò ní sí ní interpolation táwọn ti lọ́kẹ́ ìlú ọ̀lẹ́ ìyọ̀kọ́ ìtòlí ìlú náà ní ìlú wa. Lọ́nà tó lọ sí ọdún ṣe nígbà tí lọ fẹ́ á ní ìlú Àwọn ọmọ olùkọ́ àwọn tí ń bẹ nínú ìwà nígbà nígbà ìdí ìkọ̀kọ̀ tó pamọ́ fún mi èèyàn tẹ́lẹ̀ tí ó sáà tó ṣàlàyé ẹ̀ pẹ̀lú ilẹ̀ tọ́lọ̀ bá fi nínú sórí lẹ̀ àánú ọmọ tó ti wá lórí wọn lọ́yún nínú àdá lórí mi ní àdá kèé fi ọ̀pọ̀ rẹ̀ fún ẹni kẹ́ni nínú ẹ̀dá tó ń láyé àwọn ọmọ lẹ́yìn àti ohun rèé bùkún iná ọ̀pá tuntun 你用心，我帮你做事情。不错，到时候我安排你来，他们不给你拿。你赶紧帮着安排一下，他们现在嘛，今天，到时候我们这边，到时候可以把那个东西嘛，今天有个，有个越南民族把国旗又抬上了，那个河内上，上。 àtọ́lọ̀ ọba yẹn ní ọ̀rọ̀ sọ́nà àwọn òjíṣẹ́ Iwájú ọ̀rọ̀ ti ń bọ̀, ayà àmáàlì, ẹ̀yìn rẹ̀, níwá mẹ́rin ìmáàlì, àwọn ẹranko olùṣọ́ ti wà ń bẹ̀ wọ́n mú wá mú bẹ́ṣù bá ń bọ̀ wọ́n gbé mú ó pọ̀ ní ẹ̀dà náà torí náà ṣe tó ń jìnnà tó ká kéde sí buhari nígbà àwọn àrẹ torí náà kò sí gbà láàrin àti sọ́kùsọ́ ẹnu buhari tí gbogbo wá fi wá buhari tó dúró sọ́bọ̀ ọba àlejò ọlá fọ́ra rẹ̀ tàkà pálá kí ló bà ká fálá ọlọ́run ti fọ́ ọmọ ẹ́. ọlọ́run ọba kà ká fálá yẹn bí ọlọ́run ọba ti sọ di iṣẹ́ ara rẹ̀ ògbò ògbò lórí ráàlì òun ló wọ́n máa ṣọ́kù ráàlì òun ló wọ́n máa dáàbò lórí ráàlì yóò fi ní sí àwọn ọmọ ẹgbẹ́ àkọyẹ òfin ní sí àkáwọ̀ nínú ráàlì. àwọn wá ní àwọn ọ̀nà tó tọ́lọ́rọ̀ bá tàṣẹ bẹ́ẹ̀ nínú rẹ̀ ní ìtù Quran ó ní ìhá Quran ó dá Quran nípa ìhá ṣùgbọ́n wà táwọn bàbá pè ní ìjọ gbogbo nǹkan tá bá ti ju ní olùgbóbi ókè torí pé ó ti mú oòrùn láti náà ti mọ́ kéde nípa ààbò tó dùn sí onígbẹ̀gbẹ̀ tẹ̀jìwìdíwà tẹ̀jìwìdù ọ̀kan nínú tó kó nínú náà ní bá fi oòrùn tó dùn kéde kápòkò lúkà Àlàyé ti ń ṣe náà ní pé àkùnrin ní gbogbo wá wá jókòó sí àwọn àwòsọ́ọ̀fù rẹ̀ àwọn ìròyìn kùránì gan tí ọ tó kọjá bẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ẹni tí kì í ṣẹ̀dá agbẹ́dà mi ń jẹ́ kùránì kò ní òkè wá ní gan tí ọ kò ní òkè ní kọjá bẹ́ẹ̀ tó lè láti wé kò lè láti wé ọlọ́pọ̀tọ̀ àwọn ajọ́ kẹta látọ̀ ọ̀rọ̀ báwọn náà ó ti lọ kéré láti lọ ṣàlàyé ẹ̀ iṣẹ́ ọjọ́ ọmọlọ́pàá iṣẹ́ ọkùnrin ọlọ́pàá kó ṣọ́ àwọn olùṣọ́ àwọn náà kó má jẹ́ àṣìbí kó má jẹ́ àṣìsọ ọlọ́pàá tó gbogbo alábẹ́ pẹ̀lú láàrin fàtàkì ìlàlámi ọ̀rọ̀ àwọn ẹni ẹ̀kọ́ ẹni ìgbé lọ mẹ́jọ láì láti lọ àjọ àwọn ọmọ ọ̀rọ̀ ká ذلك خير من الحكم تعلمون لو كان قليلا وسيحلفون بالله لو استطعنا لرأينا معهم أنفسهم والله يعلم إنهم لكاذبون الله أن أعوذ بالله rẹ̀ ń gbà ní ìfẹ́ àkàrà ọ̀dà lọ́nà ọlọ́run tí ó dára ọ̀dà ayé ọ̀dà ìjọba kíkẹ́kù bá ń bẹ̀rẹ̀ ìgbé lórí ọ̀lẹ́ lórí ọ̀pọ̀ lórí ilẹ̀ ẹgbẹ̀rí náà bí ìlú ẹ̀ àpòrò rẹ̀ ìlànà ti fi ní alìmọ́rìnlù ní kọ̀hánì máa sábà ọ̀sẹ̀ ìrìnàwó ẹni ọlọ́pàá yọ̀ ìgbà kíkẹ́kù láàrin tó wà máa ní provision tó máa ń ké dáadáa pẹ̀lú òfin ní ọdún ké ibi tó yẹ kó fà kó fà á gùn kò wá pàjù àwọn fífà kan mẹ́nu kùránì fífà kékeré ní ìgbọ̀dọ̀ pàjù ìdíje láàrín ìgbọ̀dọ̀ sọ pé bíbí láàá ó mọ̀ bẹ́ẹ̀ ní ibi tó yẹ kó fà ìgbésú ibi tó yẹ kó pa èsè pọ̀ké ó pa èsè pọ̀ké ibi tó yẹ kó pa èyí pọ̀ké ó pa èyí pọ̀ké ibi tó yẹ kó lẹ amámá òkè ó lẹ́mọ̀ ibi tó yẹ kó lẹ amámá èrìgì ìsàlẹ̀ ó lẹ́mọ̀ afẹ́fẹ́ fi eyín pé ó fi pé bíi fa ètò ìsàlẹ̀ àti yí òkè ló pàdé ilẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀rọ ojú tó gbogbo àwọn ará púpọ̀ kan ló fi lẹ́tọ́ ẹ̀ ṣá tó jáde yàtọ̀ sí pọ̀ tó ti jáde yàtọ̀ sí a tó ti jáde yàtọ̀ sí a ọ̀pọ̀pọ̀ ní gbogbo ẹ̀ ọlọ́ọ̀lẹ́ni ọlọ́ọ̀ bá yọ̀ ìjà fún bẹ́ẹ̀ tó tó wá hàn sí rí máa kí ló pé pápá ọ̀sìn lè kí rọ̀ mi lè bá rọ̀rọ̀ pápá rọ̀ àwọn àmbá tàbí àwọn màláíkà ìránṣẹ́ ọdọ́dún ẹgbà àwọn àbájáwà ní jẹ́jẹ́ aṣojú orílẹ̀-èdè ìgbàlórí orílẹ̀-èdè ní pápárọ̀ jámọ̀rọ̀ ní búra àwọn ìránṣẹ́ ọlọ́run alẹ́ kí ló pé ìrọ̀ tó bá àmàlẹ́kà kò sí ìfẹ́fẹ́fẹ́ ṣe jù kí ni wọ́n máa ń ṣàtọ̀wọ́n kọ́lọ̀ ní wà náà ẹ̀dọ̀ láti gbé òkè áfíríkà wọn kọ́ sí ìmọ̀ra láàrin ìsáàbí ṣọ́ọ̀bí áfíríkà àwa là ń ṣàtọ̀wọ́n pẹ̀lú ẹni إن الذين عند ربك لا يستكبرون عن عبادته إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويستكبرون ويذمون ولا يستكبرون إن الذين عند ربك لا يستهزئون أرجو تبدو على عمليك ويستفرك ومرا ومي يستفرك تسجد لا يستهزئون عن عبادته ويستهزئون استفرك تكون مثلهم تسجد على عمليك ويذكرونهم ولم يسجدون wọ́n sì máa ṣàpọ̀ lọ́gbọ́dọ̀ gbogbo ìgbà ni wọ́n sì máa ń rí ìgbà rẹ̀ wọ́n. láàárín àtúntò lọ́wọ́ سورة الحديد ما يحصون لا يحصون الله ما يحمرون ويفعلون ما يؤمرون إذا ما صرف المسلم يدل المسلم المسلم ìdàrú ẹ̀dálẹ̀ wọ́n lálẹ́ ṣùgbọ́n wọn ní gbàjáfúta ojú sí ní wọ́n gbà pẹ̀lú náà ló gbà ẹ̀mú lágbájá wọn ní mú kí a má dì wọ́n ní wá tẹ́lẹ̀ ويتأثر ممكن أن تعتاد وهو يتأثر فيه ممكن أن تعتاد تعتاد تعتاد وهو عليه الشمال حسن لله Kita kita kita suri suri suri tidak tidak tiga hari ini tak tak salah. Kalau ada yang dari ini, ada ini, ini pun pun pada. wà láàrú àwọn ẹgbẹ́ nígbà tí ó báyìí. Wà bọ́ra wà láti ilé àti ilé àti ilé ìgbà pẹ̀lú àwọn ẹgbẹ́. Ó ní lára di pé kí ló dé? Wàá ní ìlú ìgbà láti báàrù bá ń ti kọjá buhari tí a sọ nígbà padà wà ní pété ẹ̀rọ fọ́kùnrin bẹ́ẹ̀ ń ṣe ń pè pàápàá sí ní ìlànà ẹ̀rọ ìlànà gbogbo ọ̀dọ́ tí ó ti lọ kùránì ké lónìí àánú rẹ̀ ṣe kí ló fẹ́ lọ ká. Bẹ́ẹ̀ bá ti lọ́ra ìjẹkújẹ lórí ìṣòro rẹ̀ jẹ. Mọ́lẹ̀ bá ti lọ Kùránì kéde ilé ẹ̀ bá dàgbà. Ẹ̀sìn àyè náà wà. Gbogbo sásókè sásódò ní sínú ilé ló wà. Àbí ìwà àti Kùránì ó kà máa yanjú ní. Ó kàn wà lára àwọn alẹ́ nínú ẹ̀yà pẹ̀lú náà. Kìtà àgbàlùmọ́ àwọn tí ó ń ké Kùránì jẹ́ ń sì láwọn àrẹ̀ ní àjọ àkọsílà wáyé ní àwọn tó ń ké àgbà sílé tó tẹ̀lé àwọn olóṣèlú ìlà àwọn ìlú wọn tẹ̀lé ìlú tó kú nìkan ẹ̀ lọ́wọ́. oúnjẹ ń bẹ̀rù lálẹ́ oúnjẹ èyí kò lọ sí kòrán nípa lórí. bàbá yóò bá ti lọ́dún méje lórí ilẹ̀ yóò ti dé kòrán ní kí ìgbà ìgbà. tòkálẹ̀ yẹn parí ẹyọ kan lóṣù. èyí ó tẹ̀ mọ́ parí ẹyọ kan lóṣù pátó òṣìṣẹ́ mi ìgbóhùn kéde nínú ọdún oṣù méjìlá ajẹ́gbẹ́ òsìkẹ́ kùrá nígbà mẹ́rìndínlógún tó bá jẹ́ pé ní ọdún oṣù oṣù ọ̀rẹ́ àwọn ọmọ ìgbà àti ogún méjì òṣìlérú bá ìṣọ́rọ̀ àwọn ọmọ ìgbà ìṣòro tó bá lọ fẹ́ bí i àti bí ó ti gẹ́lé ní ní 480 times ẹlòmí ẹlòmí ẹ̀mí ìrákùnrin lọ́kọ̀ọ́kọ́ ọdún láyé àgbà tó kù wà lọ́mọ agbọ́rẹ̀ ọdún ló ti jókòó kalẹ̀ ó bá ti di àtúwá ń jẹ́kù láti méjì méjì lóṣù ẹwọ ní ìlú láti ní òkè ẹ̀rọ tó wá ti ọ̀rẹ́ ọlọ́run pátápátá kò sí ìfẹ́fẹ́ tí ń ṣe fún ọlọ́run ṣùgbọ́n wà tó wọ́n gbé kí ó jókòó ní lónìí àgbàdo ọlọ́run ọba kúrò lọ́dọ̀ àṣẹ ìtọ́ ọlọ́mọdé wáyé láàrin wa ọ̀bẹ̀ ìrìnàjò ọlọ́run bá ti jẹ́ àwọn àjọjẹ́ ayé àjọjẹ́ aláyọ́ kí tó ń tẹ̀síwájú àwọn àbáàtì ẹgbẹ́ nínú àkíwá. Àṣẹ àtìdí àbúrò Zikrullah. Zikrullah ọmọ bàbá wa ẹlẹ́run láti òkú. Àwọn àbìdí lẹ́yìn táwọn jáde tán nílọrin, wọ́n tẹ̀wà parí ẹ̀kọ́ gíga ní ẹ̀sìn ìlọrin. Wọ́n wá lọ sí fọ́ọ̀sì gírí, bá ń pè ní Baclorin, tàbí Baclorin ní BA Bachelor of Arts ní Arabic wọn ò gba tí tó pẹ̀lú ẹ̀kọ́ ìdílé ọmọ ọgbẹ́ ẹ̀kọ́ wọn á ṣe ká àlàábí wọn sá ọmọ bàbá wọn oyè nìkan níbẹ̀ẹ́ olójókòó kalẹ̀ bẹ̀rẹ̀ gbogbo pẹ̀lú kó lórí ojú láti ti tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ lókè tí ò ní ṣẹ̀ máa wùwé àti àpáàdì

àbáwà àbúlá tó ń lọ òjé ìlọ́wọ́ lẹ́yìn òjé òun náà áàpù ìlú náà orí ẹ̀sùn lọ́wọ́ lọ́wọ́ àwọn aláṣẹ mẹ́ṣáláṣì ìyànwó wa ní ọ̀nà láti ṣe tẹ̀síl àti àwọn náà tó ní pé ọyẹ̀ tó ń tàbára pé kùrá ní sínà ìrẹ́ra wọn àwọn ìgbàmẹ́ jẹ́ pè ní ròyìnrò àwọn ojú àwọn èèyàn máa ń ní ojú níbi tó ju wọn ò sí wọn a kùn náà lé sí níbi tó ti wọn ò sí wọn padà wá fún wọn lóríṣiríṣi ọ̀nà nínú lọ́wọ́ ẹni ọlọ́pàá wá ṣàánú báwọn ojú ìlẹ̀ báwọn àbẹ̀ àwọn etí ìlẹ̀ àwọn ọmọ rẹ yóò rí mọ́tò síwájú wá àtàwọn ọ̀rọ̀ yóò rí mọ́ fa ìdàgbàsókè ìlàkọ̀ọ́ Olàgbàlà yọ́ ọlọ́pàá obìnrin gbọ́ ìrìnlẹ́gbẹ̀ẹ́ ní ọ̀rọ̀ láti wá ní jẹ tó láti ọlọ́lá jẹ́nu ìjọba rí gbogbo sí àpáàdà wáyà àbúrò bàbá wa àyíkùnlá lórúkọ mọ́ṣáláṣí orúkọ mọ́ṣáláṣí orúkọ mọ́ṣáláṣí ọlọ́wọ́ àti ìlànà àti gbogbo àwọn táà ní ìgbìmọ̀ tẹ́ ó tó àtàlábẹ̀ ṣékélé nínú mọ́ṣáláṣí lọ́wọ́ àti ìlànà àti gbogbo àtàwọn àtàwọn àtàwọn ìlú

níbo náà fẹ́ wà lọ́rẹ̀ tó bá jẹ́ torí rẹ̀ lọ́rọ̀ tí ń sọ jẹ́ báwọn ó tán sínú rẹ̀ dìdámì ah, ah, nǹkan méjì ẹ́ nǹkan méjì tí ò jọra wọn ẹgbẹ́ tí ó ra wọn ẹgbẹ́ tí ẹ̀dá tó di àdẹ́dà ẹ̀dá tó lè dá bẹ́dà ó lè dá lóòótọ́ ni àkún ní tòǹkọ ọmọ rẹ̀ jáde ní àpáta ìrẹ́lùmí sọ pé ràkúnmí rẹ̀ jáde ní àpáta bẹ́ẹ̀ ni nítorí pé àpáta ẹ̀já ni ràkúnmí náà ẹ̀já ni sàtíìrù lè ṣẹlẹ̀ ọlọ́pítọ̀ ọmọ kùránì ṣùgbọ́n ànílọ rẹ̀ sí àtù ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlọ́run ni adẹ́dà bá ní ó sàmáwá sí wàhálà ẹ̀tọ́ pilẹ̀ sánmà àtìlẹ̀ bàtẹ́rù sánmà wájú ẹ̀tọ́ pilẹ̀ sánmà àtìlẹ̀ ìtumẹ̀ ṣùgbọ́n àlàbẹ́ ìrìn sáàdì sáàdì ìlà ìjẹ́gbérú ẹ̀bí wà ní ẹgbẹ́ olùdí pẹ̀lú òkúkọ́ṣe ẹwà sọ́gbẹ́ ìwọ́n tó wá dà ló mẹ́ta sóṣe ṣe ẹni táàmà tí ó kéwú tí ó ké tíra bàbá sàlá ó ti sàlàyé ọ̀rọ̀ òṣìfẹ́ ìwọ́n mẹ́rin àkílógún fẹ́ olùfẹ́ di olùmọ̀rẹ̀ ó lùdé bí pé torí pé ọ̀rọ̀ tí ò lálá aká ìrìnlẹ́gbẹ̀ ló fẹ́ tọ́ sínú olóògbé ẹ̀dọ́ náà ó lẹ́ kó wá nínú ẹ̀sẹ̀ lọ́pá àrúgbè ní buddhism àti hinduism barahamiya nínú ìgbàgbọ́ tí wọ́n orí pé wọ́n tàbí pé bẹ́ẹ̀ bá ti wáyé kò sí bó ṣe lè lọ tó bá ti kú tó lọ wà ní

ààrẹ ìjàdẹ́jà ẹ̀dá náà láàrin jẹ́ ọlọ́kúnṣà àwọn náà ọlọ́run ní ìbírù ìpapà انفروا خفافا وثقالا وجاهدوا انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير إن كنتم تعلمون ورغم المسلمين lẹ́yìn pàtíṣù maka tẹ́bá lọ́pínú pẹ̀lú ìrọ̀lógún lọ alùgbéra kátà lè ní àwọ̀ṣínú ìmàkí ní mẹ́ta oyin tó bá ṣe ilé fún bí i òjì ẹ̀sùn wọn lọ sí ìjọba wà á já oyè wà á lọ já ìgbà lọ́sí ìyàwó àyẹ̀kọ́ sínú ìgbà tó àwọn olùdíje máa fún olùdá pípa pàtó wá náà láàmú òde òní yẹn láti lè lọ sí ẹgbẹ́ ìgbésẹ̀ ìgbẹ́ tó bá wá ń tẹ̀sílẹ̀ láti alára ọmọ sí èṣì tó bá ṣe ń tàbí àyẹ̀ àmúṣùmẹ̀lẹ̀ bá fi ṣàlàyé kí ni tọ́lọ̀wọ́ bá ń sọ ó lè yí wa nígbà tọ́lọ̀ sọ ilé káàrùn àtẹ́bí lọ́wọ́ káàrùn èsì lọ́wọ́ Báàbá fi ràn lọ́wọ́, ọlọ́wọ́ bá fi ràn lọ́wọ́ nígbà tí wọ́n ń lọ́wọ́ lọ́wọ́ nínú ìjì, òun àti àbúbá sí, táwọn ọ̀bá bí ẹni kò tó báyìí wọn ò sì rí àtẹ́bí. Apáàkì tó sọ pé jábá náà kò sàrẹ̀ ó ìwà àtẹ́bí ní kí ló kù fi àwọn méjì pè tó ṣe bí ẹjọ́ sì kẹta lọ́wọ́. Títí ní wọ́n wá Bàmúkà lẹ́yìn ẹ̀lú kan gbogbo lẹ́yìn kó tó wá kan abúkù ìṣẹ̀lẹ̀ bí. Àwọn Mùsùlùmí wọ́n ti gbọ́dọ̀ lọ sí náà ọkàn wọn ti ń balẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bìkì inú wọn ò dùn pé iná ìsáàmù ń jó àjólókè àwọn ìnàtọ́ àwọn ẹ̀rú sí àbàmọ́ra ìnàtọ́ àwọn náà ń bá ló jẹ́ pé kí ló ṣubú jà wọ́n yìí wá ń ní ìpàdé àpòpọ̀ pẹ̀lú àwọn tí wọ́n pe ara wọn sùúrù ní ṣùgbọ́n ẹ̀sìn wọn ò lé nípa àwọn èdè ìjọba láti da ojú ẹ̀sìn ìgbólẹ̀ láti pa ilẹ̀ ẹ̀sìn kó kú pátápátá. Èébì rẹ̀ mú fẹ́ rí ìdílé pé kó rí ẹ̀fẹ́ náà rẹ̀. Àwọn ìgbòkègbodò wọn ó lọ́wọ́ bàbá ti nà ọ́ ájáwẹ̀ nínú ilé lókan àwọn ọmọ inú tí wàá nípa náà láti ṣàlàyé orí sáńtò ní àbúrò àti ọ̀rọ̀ táwọn mìíràn sì ti gbà láti lè jẹ́ kí rẹ̀ tí ó bá wọn sùn ní jẹ́mọ́ bàbá rẹ̀. Ọlọ́wọ́ ń sọ nínú ayé ìgbé ní ti irú ẹja lè ohun ìrìnrìn owó ti mẹ́rin. Mùsùlùmí nínú Bẹ̀rẹ̀ náà ogun ló dé àwọn ènìyàn ti kóra wọn jọ àwọn ará róòmù àwọn ìjọba tó ṣe wípé wọ́n ń bẹ ní abẹ́ ìdáni ti róòmù ọ̀rọ̀ wọ́n dàbí ọ̀rọ̀ ìṣe Amẹ́ríkà ṣẹ́fẹ́ United Kingdom àwọn British èmi ní England Scotland Ireland Wales tàbáwọn ìdúgbò rẹ̀ wọ́n gba wọn ní United Kingdom bí a já náà tí wọ́n fẹ́ fún ààrẹ gbà nígbẹ́jẹ́ tó wọ́n rí lọ wọ operation delta pub ẹ̀bá rẹ̀ àti ogo ogo operation delta pub náà lùsì sọ́jọ́ mẹ́fẹ́ if you are not for us ìjọ ìgbésọ̀. Mo wá ní fà, ogun ẹ̀rọ pè ní ogun afọ́jú. Ẹni tí ò bá ti sọ pé òun wà pẹ̀lú wa, ọ̀pá wa ni. Ẹni tó tó tó bá ní orí wò ó, ọ̀pá wa náà ni. Àwọn ìrẹ̀lẹ̀ lọ sí bẹ́ẹ̀, tí wọ́n fẹ́ ja ìjà afọ́jú. Ó sọ̀rọ̀ ó kò lọ́wọ́ yìí, ó sọ̀tà wa náà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ mùnáfíkì ni ọ́ irú rẹ̀ làwọn tí wọ́n bẹ ní òkè síríà nígbà náà nígbà yà ní ọ̀pọ̀ mẹ́fẹ̀ẹ́ ní sùúríyà nílé lágbàwá àwọn oúnjẹ lábẹ́ ìjọba olóògbé jẹ́ ajá fún wọn ìjọba olóògbé lábẹ́ ilé ìwọ̀njẹ́ ń pè ní kọ́lẹ́sọ̀ ìsà àwọn Yorùbá sí ìjàpá mẹ́ra ìyá àti ilé ìgbélé tó pè ní wọ́n wá ní pé bí ìsìláàmù ṣe ń tẹ̀ síwájú tó bá yá ọwọ́jà ìsìláàmù ó di ọ̀pọ̀ àwọn gbogbo èèyàn padà lọ sí láti láàrin lọ́wọ́ sí ìdérò àwọn tẹ́wà já ìlú mẹ̀dínà lógún àwọn ọmọ ogun tó lé pẹ̀lú pẹ̀lú ọdún tàbá ti wá kéde àdọ́bí ò kéde kéde ti gbangba ayé ìgbé ìgbì ẹjá ogún lé o mùsùlùmí àwọn wá àwọn mú lóhùn ẹlùmẹ́ ní ẹ tọ́lá àsìkò ní ayẹ́dìgbàta máa ń kà tó ní àsìkò sí òun gbóná atẹ́kùn gbígbóná ní tọ́lá àsìkò náà ìyàrin gbóná dẹ́bínú sì tún ṣẹ̀ṣẹ̀ wọ́n ní ìgbìmọ̀ sílẹ̀ ṣẹ̀tọ́ wọn lápọ́mọ̀ sílẹ̀ lọ́wọ́ ní ọ̀gá adábúrú tó pọ̀ yẹn làbúrú àsìkò yẹn ló wọ́n

wàhálà tó ṣe lórí kòkó kéré ó ti túmọ̀ ìpé tó bá ti kákòkó ọ̀rọ̀ lúkan lówó tó bá pa lónìí àbí tó bá ti gbàgbà lóhun epo náà tó bá ti kọ ẹni ẹ tó máa tó ìlú ìlú tàbí tó bá ti gbàgbà kí ló káàkiri wá wà wà áwí ọlọ́wà ní ẹ̀rẹ̀ òṣèlú ní ìlú ìpàdé orí agbábùnmọ̀ ọ̀dẹ̀mọ́ ọ̀rọ̀ ẹ̀rẹ̀ ní ẹ̀bá jẹ́ arúgbó ẹ̀bá jẹ́ ọmọ ẹgbẹ́ tàbí ọ̀dọ́ tó lágbára àwọn àpá ní ìlú lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọ̀dọ́ lọ́kùnrin ni ọ̀dọ́mọdékùnrin àti ẹni tó ti kó lọ́dọ̀mọdékùnrin tó ti wá sí ẹgbẹ́ orí dáadáa ṣùgbọ́n ìgbà rúgbó. Àwọn àbáà ní ní ṣùgbọ́n ló ṣírò kọ̀, àkọlẹ́gbẹ́ ó ní ìfáàfàà wọ́n sì kọ́ ọlá àtàgbàlagbà ilẹ̀ ìgbà gbogbo ilẹ̀ jáde wọ̀n àti ìyá àwọn ọ̀pọ̀ àti olówó olówó ní pálíkà ní ẹjáde lójú ojú wọ́n mọ̀ṣàfíìn wọ́n mẹ́jọ mọ̀ṣàfíìn ẹni tó ní tó wà ìrójú àtẹ́tò wà ìrójú ẹgbẹ́ tó ráyì àtẹ́tò ráyì gbogbo yẹ lójú rẹ̀ ara líyá àbára ní òjì àti ẹgbẹ́ òjìká àwọn òjì ẹ̀ tàbátẹ́gbà fún kí abẹ́rẹ́ ìrìnàjò ẹ̀kọ̀ lè rí ajá lọ́wọ́ ara ọ̀pọ̀ ìwọ̀n ìkọ̀lẹ̀ bá ti rẹ̀ wọ́n lọ ẹ̀ẹ́dẹ́gbàjọ́ rẹ̀ lọ́wọ́ ìwọ̀n ajá ara ọ̀pọ̀ ìwọ̀n àti wọ́n tó pàtìkọ̀ àti wọ́n bára ẹ̀ lè tẹ́mọ́ fìlẹ̀ ó ti wà nínú nínú òníra nínú ọ̀rùn ẹlọ gọ̀níyàwó pàtíra olówó àkọlòṣì ẹlọ wàpọ̀ wíyá wọ́sọ̀ àyíká alágbára àtàlẹ́yìn ẹlọ gbogbo ẹ̀yí lọ́wọ́ bá ń sọ fáwọn amùsùlùmí láti fún wọn lọ́jọ́ náà lẹ́yìn náà lọ́wọ́ bá ń jọ láti pẹ̀lú ìlú ní àwọn àìlú wọn ẹgbẹ́ sọ bẹ́ẹ̀ ló lápọ̀ ẹgbẹ́ dúkìá náà bá ní ìmọ̀ràn tàbí díẹ̀ ìjọ náà apá àwọn ìgbàlùmọ́ àwọn kí ni bá wọn dúró lẹ̀. Nínú ọmọ tí àwọn ìmọ̀ àdúgbò gbàgbọ́ wọlé kí a lọ sójú lóru pẹ̀lú ìjà wa àtẹ̀lé wa mo ṣe wàhálà díẹ̀ láti fi ṣe òṣùwọ̀n láti òṣùwọ̀n yóò mọ̀ àpáàdì tí òun ní ilẹ̀ tó fi lọ sójú ogun. Òṣùwọ̀n àwọn àpáàdì wọ́n ní àwọn àpáàdì wọ́n ní ràkúnmí igba 200 kamẹ̀ ló kọ́kọ́ pínlẹ̀ pánàlú. Ràkúnmí yẹn ìlà ìkùrẹ́ ìlà ní ìmúrẹ́ ìlà fún ìdáàbòbò àwọn kòrẹ́ṣì bàbá wa ti di ìpasápà yẹnpẹ tí wọ́n dún ní mọ́ kí ni tó mọ́ àwọn kòrẹ́ṣì lọ kòrẹ́ṣì mọ́ká ríhì láta ṣìpá wọ̀sọ́ ìrìn àjò ní ọlọ́rọ̀ ìlàkùnkù òtútù ní àkùkọ ọyẹ́ àti àbúrò kí wọ́n lọ ṣe wọ́n máa ń lọ sí tùríyà wọ́n wọ́n lọ tí ó kò wá ní mọ́ta ìwọ̀nba yára ọ̀nà tí lọ ṣe nínú kàrẹ́ndì àti fọ ọ̀gẹ̀dẹ̀ àti ọ̀sán àti olóògbé ọjà àti tàbábọ̀ ààrẹ̀gbẹ̀ àtẹ̀gbà ẹ̀dà gbígbẹ̀ àlóṣìí ìgbẹ̀wọ̀ kò wá ìgbà àkóní 200 kọ́mẹ̀ 30 wọn kọ́mà tó tó rà kọ́mẹ̀ tí wọ́n lè lù tó fẹ́ lọ kó tó fi owó lọ sí Síríà wọ́n kó ọjà lọ tí bá fi déwó tó kó ọjà bọ̀ tó dá tó tó kó wá sí ìgbòho wọ́n ló wá lé ràkúnmí òṣèlú títí wọ́n ti pé ọgọ́rùn-ún mẹ́ta 900 tó gbé rẹ̀ ìgbàtọ́ni wá lọ wo pé èyí ló ní ràkúnmí kan ní orílẹ̀-èdè Saudi Arabia owó tí a ní ìwòsàn thousand dollars ìgbà tó wá tí ó rà fún ní kan ló bá jẹ́ two million three hundred and four thousand hundred naira lówó nàìjíríà wọn á tó ti pọ̀ ní léjì àwọn èdè lónìí ní nàìjíríà thousand naira làwọn tó ti dàgbà díẹ̀ ẹ̀ẹ́dì tó ti bẹ̀ ẹ́ àkọ́mí tó rí pẹ́tọ́ lọ́dà àwọn alápàá àwọn ọmọ rẹ̀ ní ọ̀rẹ́ ta ọdún wọ́n sọ mọ́ ọ̀rẹ́ ta ọdún kó àkọ́mí náà ti wá jẹ́ ọ̀rẹ́já mọ́ sẹ́nu ọ̀rẹ́ ta ọdún àwọn ní òun náà ọ̀gbẹ̀ àkọ́mí ní ẹgbọ́gbọ́rún mẹ́ta tí wọ́n wá rà ní sẹ́nu ọ̀rẹ́ ta ọdún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méje ní àkọ́mí yóò ẹjẹ́ sí ọmọdé àti ìlú ọ̀rẹ́ ta ọdún tó wá jẹ́ sí bọ́ọ̀sì láti kàá yóò kọjá 2 million tó 2 million 74 million 410,000 rẹ̀ ní ó pọ̀ sí ló rẹ̀ sí àkájẹ́ àti iye sẹ́ntàrà àmì náà kúrò ẹgbẹ̀rẹ̀ ọkùnrin tí wọn náà tó kù 2 billion wọ́n tó wá ní owó àtàbí ní ọgbọ́rùn-ún ẹ̀ṣin wá ọmọ ẹ̀ṣọ́sì ẹ̀ṣin kọ̀ọ̀kan ní ìsìn tí bàbá wọn ní lẹ́nà nàìjíríà wọ́n ètò sápà ìwọ̀n ìwọ̀n ìwọ̀n bí àwọn ọmọ dọ́là tó bá ti wá mílíọ̀n tí ọ̀la ìlú àwọn ọ̀dẹ́dẹ́dà pọ̀ sí lẹ́nà. àwọn ti rí èkó jẹ wọn mú lọ wà wọn yẹn fifty thousand dollars lóòkè. bàbá wa ní ẹ̀yìn ọgọ́rùn ló jẹ́ one hundred and twenty eight million two hundred and two hundred ounces of gold gold ìwọ̀n igba lọ one hundred ó twenty eight point three five grams ìgbàtí òun yíò lè sọ́ọ̀bù látòrí nàìjíríà àwọn obìnrin àtọ̀rọ̀ sàkáwà ń bẹ̀. pàpẹ lónìí èèyàn lè ní nàìjíríà lónìí títà káwọ́ fi wo wúlẹ̀ tó jẹ́ wáyé gíráàmù gíráàmù nàìjíríà Ìwọ̀n ìgbà ọ̀pọ̀pọ̀ sí 5,270 grams. Ìgbàpá wà wò pé ló jẹ́ owó Nàìjíríà ní ọwọ́ ọ̀rẹ́dà sí ìlúlẹ́ọ́n. Kí ni ọ̀rẹ́dà jẹ́ ẹ̀ẹ́ta ọ̀rọ̀ àwọn ìsìnkiri náírà tẹ́lẹ̀kọ̀? Wọ́n ní ẹnìkan tó tó kówó dínárì tó tó kó dínà ìkan kò jẹ́ pọ́pọ̀ ẹni pàtàkì ọmọ lórí bàbá tó ṣírò rẹ̀ yóò jẹ́ 4,150 grams of gold bàbá ní ká fi yé grams mẹ́jẹ́ 29,334 yóò jẹ́ 121 million 673,452 naira 54 Bàbá wa ro gbogbo ẹ̀kọ́ àbá ní ti Nàìjíríà owó nínú owó tàríkà kàndẹ̀ tí Usman gbé kalẹ̀ lọ́nà jẹ́ 1 billion billion billion 59 million 296,505 naira ìsìnkò tó bá jẹ́ pé ẹ̀ṣin ní táwọ́dí lánàá yóò mẹ́ta 2 billion abẹ́rẹ̀ fún ní táwọ́dí 2 billion 503 tàbí ẹṣin 2 billion 503,000 million 7,505 àti ilẹ̀ àbá ẹni kan. Àwọn ẹgbẹ́ padà sọ́dọ̀ àwọn olóòwò wá ní ilé ìkọ́ ọ̀rẹ́ wọn tó jọra wọn. Ẹ̀nà tó máa ń pàtàkì ìsọ́rẹ̀ tó bá ti lọ́wọ́ ó dàbí ẹni tó ń lọ kó rẹ̀ lórí ọ̀rẹ́ àwòrán ìrìn àjọwà ló ṣe wọ́n sọ pé tírélà 100 àwọn tírélà ẹ̀ṣẹ́ ká sọ pé 50 tírélà torí a lè mọ ní báyìí ẹrù tí àkókò kan ó kù àkókò rẹ̀ ká sọ pé àwọn tí ó kọ ẹlẹ́tẹ̀ tí ò tó tírélà yẹn Kí náà máa pè é? ten times kájọ pé fifty tó lọ bó rẹ̀ ìyàgbẹ́ wà nínú. àwọn mọ́tò wọ́n ti fẹ́ lọ kó ẹ̀rù lọ ó kà ní àwọn ojú omi àti ilẹ̀ ìṣẹ́jú ọ̀nà lọ́wọ́ ìṣòro yóò kọ̀kọ́ ṣe kà owó tí mo ṣe èyí yóò jókòó níbi ò dáwọ̀ olówó máa ń náwó nù ṣùgbọ́n tó ajẹ́ ìwà ìní ọ̀rẹ́ owó nù ilẹ̀ láti olówó nù nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ìkúlò sọ́jọ́ 2 billion naira èdè mílíọ̀nù billion 2 billion ló fi ló pé kalẹ̀ pé pápò ní omi lọ àwọn ọmọ ogun káwọn kan ti kéré lójú omi kọ́tẹ̀ méjì dáadáa pẹ̀lú bílíọ̀nù Ìgbẹ́gbẹ̀ sí ìyàwó àti àpàdé ọ̀rọ̀ ọlọ́run. Fún ìgbẹ́ ẹ̀rọ máa, ṣé ìbáyé wá ń bí iye ọmọ ẹ̀rọ tó bá kó kalẹ̀, kò mẹ́ta láyé ní èlò lẹ́lẹ́gbẹ́ lójoojúmọ́ ní ìdẹ́sàrí àpájá ìsúláńdé. Ṣé ẹ̀fẹ́ kó já ẹgbẹ́ mọ́nà lójoojúmọ́ mo bá jẹ́ nìkan sọ ní. Ṣé táàbù táàbù lójoojúmọ́ ẹ̀dá lójoojúmọ́ ẹ̀dá lójoojúmọ́ ẹ̀dá lójoojúmọ́ bẹ́ẹ̀ ní láìní títọ́ kan tó ti ayé ilẹ̀ nínú ẹ̀ka kan lórí láti ní fífí tààrù ó lè jáde wọ́ọ̀kì èdè ẹ̀wọ̀n mú fífí tààrù ọjọ́ mélòó lè fẹ́ mọ́ ọdún fifty one two three fifty thousand five three hundred and fifty five ó jẹ́ eighteen thousand ẹ̀ẹ́sí mílíọ̀n 250,000 àbí lọ́dún pàkọ́lẹ̀ ẹ̀ẹ́sí mílíọ̀n 250,000 ìdọ́lá lẹ́yìn mílọ́wọ́ 1 billion àwọn àti ìpàdé 1 billion 1 dáwọ̀ pẹ̀lú 1 billion 1 billion 1 billion dáwọ̀ pẹ̀lú àkọlù pẹ̀lú pẹ̀lú Ìgbàjá ìgbàjá Ọ̀nà tó àti táwọn àti tẹ́lú òbí lọ́rọ̀ ó lọ fún 54 years.

ọjọ́ kan nínú ibi fọ́ọ̀lì àkóṣẹ̀ fún àwọn. Kí lọ́jọ́ orí ẹ̀ pé ọjọ́ ọmọ tí ń ní tó lè lórí ti bọ́ ọmọ àtọ́lọ́pàá ọkùnrin. Tó àwọn Mùsùlùmí tó ló kẹ́lé àwọn olówó gbọ́dọ̀ mọ́ bá wà àti àlàyé tó dìjò. Ìjọba àti ìwòsàn àtàwọn àtúntàkàtà, apá ní ti ìyá àlàyé tẹ́tẹ́ tẹ́tẹ́ kápọ̀ délẹ̀ délẹ̀ ó gbọ́dọ̀ gbọ́ lọ́sẹ̀kẹ̀ wọ́n tún ṣe tó lẹ́nu tó lù pé owó ìṣẹ̀kọ̀ tó yẹ bẹ́ẹ̀ bá tó lè lọ bẹ́ẹ̀ ni. Ààrẹ ló ní bá ń bí ilẹ̀ gbogbo máa ń ọ̀rọ̀ rẹ̀ wà tán nígbà tí mo ní. Wọ́n pè kí nìkan ní lamentation lédè gbogbo ńlá mẹ́yìn. Yẹ pé mo ń para. Nígbà wo yẹ kí ẹni tún bí ilẹ̀ gbọ́ orí orí tọ́sẹ̀ lè di àwọn olówó kèrò tó bẹ̀rẹ̀ mú ní ẹ̀ẹ́ níbẹ̀ ni ọlọ́lọ́gá kan ológun gẹ̀ẹ́mẹ́rin ọ̀rẹ́bìnrin rẹ̀ àti ẹ̀rọ ní ọgbẹ́ bílù ológun sọ fún pé àbí káwọn ìrì dápẹ̀rù ọlọ́gá àwọn ìrìnàgbọ́ ológun sọ fún pé lágbàjá ìgbàtí mi ní ten billion kò sí tí mi fi ń ṣe síbẹ̀ rọ́mọ kan tó ń tọ́jú mi lẹ́yìn náà wo yẹ owó tẹ́ bá mọ́ lẹ́nu ìlú tó tó lọ́wọ́ ẹ̀rẹ̀ àwọn wà jókòó sí lọ́lájú ẹnìkan jẹ́ bílíọ̀nìà wọ́n ní máa nà ọ́nà ti wa ó ṣí ó wá dolé ten thousand àwọn ìṣàlẹ̀ àbúrò ẹ̀rọ ẹ̀rọ ọ̀dáradà aláàjì ìṣọ́nà òun jẹ́ gẹ́gẹ́ ten thousand ó ti ẹ̀ bílíọ̀nù jẹ́ àwọn ọmọ àwọn àwọn ìrìnlẹ́ta àti 10,000 kò tó ìjókòó ẹ̀kan ní sẹ́ráfín mi sí ìsọ ẹ̀kọ́ tó ga wù. Torí pé mo lọ mo lọ lọ́wọ́ ju àwọn tó bẹ́ẹ̀ kan gbọ́n pé ìgbẹ́ tí mo lọ lé. Ọ̀rẹ́ wa kọ́ abẹ́rẹ́ kókó káńtò káńtò bàbá sọ ní ìwé ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ Yorùbá aláàdínká mi iye tí ó fi bẹ̀rẹ̀.

ẹni ọ̀rẹ́ wa lẹ́ni yẹ ló súnmọ́ wa pẹ́kípẹ́kí tòkò yẹ ká àwọn tó súnmọ́ wa pẹ́kípẹ́kí tẹ́lẹ̀ lójú sí wọn láti lásìkò òun lọ́wọ́ sàmà sọ àdúgbò àbọ̀ wa ń sọ fún àdẹ́bí tó bí sọ fún gbogbo mùsùlùmí bẹ́yìn ń fi irú sí bọ́ọ̀lù ẹ̀yìn tẹ́ ní irú fún àtàwọn tí ò ní gbogbo yí jáde wàjá inú bí àmúwá ní fún wa á ti sìnkú ẹja bú sójú ọ̀nà ọlọ́run bí àmúwá ní gbogbo pẹ̀lú dúkìá ní wà á ti sìnkú àkíní àti ẹ̀mí dáàlẹ̀ olùfẹ́ ìròyìn lágbọ̀n لو كان عمرهم قريبا وتراه راضيا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معهم يهلكون nígbà táwọn mùsùlùmí bá fẹ́ lọ sojú abẹ́ fáwọn tó ti mùsùlùmí ọ̀nà tí kí òní lẹ́ẹ̀ẹ́ ìwà òjẹ́jẹ́ rí pẹ̀lú wa abẹ́lọ sàlàyé ló ti rí lẹ́sẹ̀ ṣe rí pé a ní yunifásitì àwọn ọmọ mùsùlùmí kan bẹ́ẹ̀ tí a bá ń sàájẹ́ lọ kí èsì mùsùlùmí àbáwọn ọ̀sẹ̀ wọ́n láwọn ọmọ wọn fẹ́ lé wọn kó sùn kí ló dé wọn lá láti ìlú wọn di ẹ̀sìn

ọlọ́run sàánà ọlọ́run ẹmọ àwọ̀ ọlọ́run kánà àrọ̀dọ́ lùkọ̀ tó bá jẹ́ ọmọ ajé lásán tó jẹ́ ìtàn láti kiri ọ̀rí bá tó wà lárọ̀lọ́ tó wọn náà pàtàkì àwọn kọ́ọ̀tì náà àbí ìrìn àjò kan tí ó jìnà náà ẹ̀ẹ́dẹ̀ ọ̀rọ̀ bá tẹ̀lé wà lórí òun ṣùgbọ́n o aláàkí bá ń dá tàbí ìṣúkọ̀ àṣúkọ̀ àìmọ̀tá àpàtù bá ń dà ṣùgbọ́n ìdí tí wọ́n lọ ní àgbẹ̀rẹ̀ pàtàkì yẹn ó jìnà lẹ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá ti ń kàbẹ̀ lọ́la ẹ́rí tàbọ́tún la gbọ́dọ̀ wá ní kàbàrà káàkiri àbọ́ ẹ̀ṣẹ̀ ìgbẹ̀mí náà ní ó kọjá ń lọ bá dúró kìí sọ̀rọ̀ 300 miles tẹ́gbà sàlàyé pé ìbùsọ̀ ọgbọ̀n mẹ́ta àti ìkókọjá bẹ́ẹ̀ fánibí tí ó jìnà ní náà Ọ̀nà yẹ́ ti jìnà kì fún wọn. Ọ̀tẹ̀lẹ́ àìsúnà ìlànà ìjọba ọ̀rẹ́ lẹ́gbàbọ̀ láàtí ìlé ìlú nígbà tí ọba lọ tó dé láwí ìtàkọ́ àmì láti bá alágbára láti kàbá ní àkọ́wọ́ jìnà máa kò máa bá jáde pẹ̀lú yìí ìlú ní ìlú ara tí wọ́n ń bú pàdé sí ìyẹn nígbà tábà sí ti àbúkù lé wípé àwọn òní kàpá àbáwọn ìlágbára ní òjẹ́ wọ́n lọ يملكون أنفسهم وهم يعلمون أولئك يقالون جميعا لنفسهم عين والله يعلم إنهم لكاذبون بس اللي يراه الأمر يجعل المجيء والصورة الأمر Tẹ̀wọ́n tàbí àmì ìlọ sí Tàkó. Nínú ogun tí ọlọ́run sì ṣàánà Mùsùlùmí ní Tàkó. Àwọn tí ó fẹ́ lọ bá àwọn tó lágbára ní débi ṣùgbọ́n oòrùn àwọn mùsùlùmí ò ti gbé ìgbà sókè báyìí yá lọ́nà tí màá jẹ́ lù wọ́n débẹ̀ wọ́n kàn lọ ìgbà láìsí ìgbà ọkọ̀ wọ́n lọ wọ́n فالله عفى الله عنك إذا أذنت له حتى ìyẹn ni pé gbogbo àwọn èèyàn pàtàkì wà wà ní nípa bí ṣiṣẹ́ nígbà tí wọ́n bá bá parí iṣẹ́ yẹn pàtàkì wà wà ní olórí wa àpá ìwà ọba ẹ̀dẹ̀ wà díẹ̀ díẹ̀ láìmọ̀ ètò ẹ̀kọ́ ṣẹlẹ̀ tí wọ́n jẹ́wọ́ kéde pé ká máa wá àwáwí láti lè bí àwùjà rẹ̀ tàbí àwùjà rẹ̀ fún àpẹẹrẹ wọ́n mọ́ṣáláṣí wà ẹ̀ abẹ́lẹ̀ táì ṣùgbọ́n kò sówó àtòrówó ra táì bíríkì làwá sọ pé káwà fún omi sílẹ̀ ẹ̀dàbọ̀ omi náà wà kàngáwà bẹ́ẹ̀ ẹgbẹ́ àjọpọ̀ olùgbọ́nà àtijọ́ sọ àbárẹ́lẹ̀ àtúwá jíjẹ́ nǹkan tó ti ọ̀rẹ́ tó rí ìmọ̀ ẹ̀yẹ̀nà bínú lápẹ́jẹ̀ ìgbà tí mo lọ léyìn ìgò ló gún mi lẹ́sẹ̀ ìgò tó gún mi lẹ́sẹ̀ yẹn ni ìjẹ wá ìgbà tí mo dé tó láàbò àwọn ọ̀rọ̀ mi kan gbóná ìgbà tára ti gbóná tó láti títí tílẹ̀ ti mọ́ ó wá rẹ̀ ní mo ti wá sàn lọ ní jẹ́

kéèyàn tó lè fọwọ́ ìgbìmọ̀ lórí ìgbìmọ̀ tó jẹ́ tó bá ẹgbẹ́ àti ìjọba ṣe bẹ́ẹ̀ wàlẹ́bí nọ́ọ̀sì Muhammad bin ìyẹ̀bí wàlẹ́bí nọ́ọ̀sì ìyẹ̀bí lẹ́sí ẹ̀mí ìdíje lọ́wọ́ rẹ̀ òkè búra àti ìmọ̀ búra tó bá kọ́ tó bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ tó pàtàkì ẹlẹ́ẹ̀kejì wà sí àwọn búra ní àwọn táà bá sọ̀rọ̀ ní táà sọ̀rọ̀ òní àgbọ̀rún gbogbo bí abẹ́kí ọ̀rọ̀ wà yẹn ó kù pálẹ̀ nìkan ṣùgbọ́n jẹ́ ìgbẹ́kùn lẹ́sìn yìí òun wá lọ lò bẹ́ẹ̀ tó gbogbo mẹ́ta láti tó bá búra àpàkódò lòlòrùn sọ ọlọ́run ní àwọn tó ṣe bẹ́ẹ̀ yìí ní kú náà àrùn ọlọ́run má ṣe wá lẹ́nu àwọn. Àpamọ́ àtàlọ́ àwọn ìyàrá ìrìnlẹ́rùn ṣáàjà ẹ̀ẹ́dẹ̀rẹ́ yára ìjẹ́jẹ́ ní àwọn akúrúwà dáadáa lẹ́yìn. Ọlọ́run àpamọ́ àrùn ọlọ́run ti sàkóso fún àwọn akéwì. Límà àbí ìtàlá kìí ṣe ọ́ lórí ìgbà yọ̀dá wọn tó fi yọ̀dá wọn. hátà yàtàbáyà tàbákà lẹ́bí ìrìnṣọ́dà ní ọkùnbá náà bí ọ àwọn tó ń tó lóòdòdó wà tá àyàbà ìkà àdí látàmà wọn lọ́wọ́. Háyà yà máa fà sọ́rọ̀ tó pọ̀ mẹ́. Ẹ máa wo wọ́rọ̀ ṣe wà ọ̀rọ̀ ní ọlọ́run ṣàlùkù kò náà. Èé ṣe òbí bàbá mi wọn. Mo bàbá mi tí wọ́n ń sọ yẹ kí ò dáwọn lọ tàbú. Èé ṣe tó bí gbà. Èwo ló yẹ kó ṣáájú? Ṣé ìgbàgbọ́ ló yẹ kó ṣáájú bẹ́ẹ̀ ló sọ àbábòjúkò rẹ̀ ẹ̀ka ọba àti ká tó láti. Ìbáwí ní ọ̀pọ̀ wáyé, kí ló dé tó fọ́ àwọn òyìn tó bá wá sọ̀rọ̀ lọ́nà gbogbo oríjì. Ṣùgbọ́n bí a ti sọ pé kí ló dé tó fáwà àti ìdàkóríjì sọ kí ló dé tó fi fáwà òyìn. Kèé wá bẹ̀ nínú èdè. Àwọn àbáwọn ní kọ̀tádà àwọn àpá ní kọ́lá bá lọ àrẹ̀ ìlú àtàrí ìtòm di mọ̀ sí àtàrà ní àádá ìjẹ́ rí ìbáwí tó dá ilé ìbí bádà bí àfúwì ọlọ́wọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àbójú kúrò kọ́kílà ọba mẹ́ta ọba ti ṣàbójú kò fún ọ èrè ṣe tó fi gba àbáwà kọ̀tàdà ó ní àtàbà ń pàmẹ́ta ìgbàlú ọlọ́run bá lúlẹ̀ ṣe ń gbọ́ni súnmọ́ àlùdá alẹ́bí fi sọ́rọ̀ ti nù lẹ́yìn àdáwọn wa sọ ayà sọ́rọ̀ ti nù kalẹ̀ pàrọ̀ tó sọ láwọn òfin àyà àdáná náà ń fi ṣáà ọlọ́run wa kún láàyè ó ṣe ẹ̀jẹ̀ bá ní pé nílé tó bá rú ọ̀ ìyẹ́bẹ̀ẹ́nu sọ́rọ̀ 24 ayà نعم قادمة إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه وإذا كانوا معه على أمر داع لم يذهبوا حتى يستهزئون إن الذين يستهزئونك أولئك

فليحذر الذين قالوا عن أمرهم أن تصيبهم فتنة أو يصيبهم عذاب الله إنما المؤمنون لا تدعوا عبادهم Ìjá àmàjí tàbí ń pe àwọn òmìnir lórígbà tó òmìnir. Torí ilẹ̀ Yorùbá, sáájú ní a tó túkùrá ní ti Yorùbá, àwọn ìnàṣọ́rọ̀ onígbàgbọ́ là ń wọn. àwọn nàṣọ́rọ̀ onígbàgbọ́ ló ti tó ti dé o gbàgbọ́ wọn àfáà wá ń tú kùránì ti yorùbá tí wọ́n wá rí mọ̀mí náà onígbàgbọ́ náà ló tú sí tàbá ń sọ̀rọ̀ ọ̀nà kùránì báwọn onígbàgbọ́ wà lè jẹ́ náà àwọn nàṣọ́rọ̀ ti tú kùránì yìí sọ báwọn náà àwọn àfáà ní rárá ìgbàgbọ́ ti ní ìgbàgbọ́ ọ̀rọ̀ tó lẹ́sọ̀ ẹ sọ pé ọmọ ọlọ́run kìí sí ìsọmọ ọlọ́run ẹ sọ pé ikú rẹ̀ lórí àgbélébù ikú oró tó kú sórí àgbélébù ìyàtọ̀ jẹ àtẹ̀jẹ́ rẹ̀ tó ṣìláyè lọ́nà bá ti sàánú ẹ̀yẹ tó fi lẹ́yìn òní jíyà ìgbàgbọ́ ọ̀rọ̀ ni lọ́dọ̀ adókè àwọn àmùmí nínú nígbàgbọ́ òdodo àmọ́jọ́ sọ́wọ́ni ìnámọ̀lì mọ̀mìnàn láti dájọ́ àwọn nígbàgbọ́ òdodo alẹ́dínà ámàlóbìnà àwọn làwọn tẹ́ nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run wà rọ̀sùlí àpòjíṣẹ́ rẹ̀ wà ìdà káàánú márùn-ún aláàmùn ìjàmìdì nígbà tí àwọn àpànẹ́bí bá wà ní ìjókòó lórí ọ̀rọ̀ kan tó kan gbogbo wọn lọ́dọ̀ọ̀dún lámìyàtọ̀ àbù wọn ò ní pò ní jókòó yẹn àbáyà sáàdì náà àyà fún ọgbàdọ̀ lọ́wọ́ àti ìdíwọ́n tó kò bẹ́ẹ̀

لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا ẹ má ṣe fi ìpè ànábì láàrin ara yín bẹ́ẹ̀ ṣe ń pe ànábì ẹ má fi jọ bẹ́ẹ̀ ṣe ń ọ̀nà tẹ́ ń gbà pera yín ẹ má máa fi bẹ́ẹ̀ mo rò أي لا تسموه إذا دعوتموه يا محمد أما لو قضى النبي لوري محمد رارا ولا تقولوا يا ابن عبد الله هذا هو ما في لا أما صحيح ولكن شرفوه ẹ̀sán nàbí ilé pàkúùlù ẹ̀sọ pé yá nàbí yà lọ ìrẹ́ àmẹ́bí ọlọ́ yá rọ̀ àbáwọn mẹ́ríkò ní àndéjìdùn àpàmọ̀lẹ̀ ìkọ́ọ̀lẹ̀ nípa ayà o ní amọ̀rọ̀ ọmọ lọ́wọ́ àìṣàrìkú ọlọ́rọ̀ ọba pàṣẹ lẹ́gùn islam ọlọ́rọ̀ ọba pàṣẹ fún àwọn obìnrin ní jẹ́wọ̀n fún àdébìrì هذا قول هو الظاهر من السياق كقوله تعالى يا الذين امنوا لا تقولوا معين كيف الله ما شاء الله ان القران سوره البقره àyà ọgọ́rùn mẹ́rin ọlọ́ ní ẹ̀yìn nígbà tó dòdò látàkúlú rọ̀ ìrìn láàkáyà يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ولم يعلم الذين آمنوا يسمعوا بالكلام يسمع الذين لا تقولوا راعنا تبقى بين راعنا ولكن شبه لا تقولوا راعنا وقولوا انظرنا شبه ذلك أنت يا ẹ̀gbẹ́ ìyẹn wà ní orí ìpínlẹ̀ Yorùbá àtẹ́ẹ̀kọ́ ẹ̀wò ohun tó máa wá ní ẹgbẹ́ ìgbẹ́ bá ìlú alábẹ́sọ̀ ẹ̀wò ó wà ní mọ́tòláṣí gbogbogbò ìjọba ó ti fẹ́ àwọn awúsá tí wọ́n ń ṣiṣẹ́ di o wọ́n bá dúró wọ́n ṣàmìlẹ́rìn kí ni wọ́n ń pàtọ́pàá lẹ́rìn lẹ́nì kẹfà túnbọ̀ kó wá lọ gbó lẹ́gbẹ̀ẹ́ wọn ṣẹ́rìn sí wọ́n rẹ̀rìn

mo ní ẹ̀ẹ́rẹ́ ìtìláwọ́ láti ìtàrọ̀sọ́ wọ́n rí pé wọ́n rí pé wòówòówò láǹsọ́ orí Yorùbá wọ́n ẹgbò ẹgbò wà abẹ́ ẹ̀gbọ́ kẹrin òní láwọ́ ọmọ ẹ̀ tó tó lórí lórí láti

nígbàtà agbáwúsálà jẹ́ ní àṣẹ ìpìlẹ̀ ìdàbínú ní ó wá lọ tún sí káàkiri ìbínú nínú èdè Yorùbá láwọn ọ̀rọ̀ oníbínú làbídù ìfẹ́já abẹ́jẹ̀ làbídù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìmẹ́ yẹ ṣe rí táwọn yẹ̀ ń tí wá tí wá tẹ́lẹ̀ àtẹ́bì kàkà tó tọ́ pé yà rọ̀ sólà lẹ́wọ̀n ẹ̀rọ ìmẹ́ ẹ̀rí ìtumọ̀ tí èébù yẹn tó wà nínú ẹ̀mí wọn ọ̀rọ̀ kejì tí wọ́n sọ onígbólóhùn wá ìná olùṣọ́ àgùntàn kàrọ̀ àrí ìyàwó àwọn mùsùlùmí àìṣẹ́ran àìṣàgùntàn tàbí wọn mọ̀ olórí wa ní gẹ́lẹ̀ olùṣọ́ àgùntàn abálájọ àwọn jákó lórí wọn lórí ṣáàbùsẹ̀ gbọ̀súgbọ̀sú náà ni ẹ̀mà ní ẹ̀bí ọlọ́run nẹ̀sọ́rọ̀ àti àwọn ìrẹ̀kú bí tó lé àyàbá agbátàmà àbá ní àwọn àpá àwọn nẹ̀sọ́rọ̀ yìí rùrùbá wọ́n ní àwọn àbá ìrẹ̀kú bí agbátàmà àbá ní àyàbá ìjábùrù wẹ hábùrù fúnra hábùrù ọ̀pọ̀ tẹ́mátìkọ̀ àwọn hábùrù jẹ́ àwọn onímọ̀ àbùrù bí rùrùbá jábùrù rọ́ọ̀hì àwọn tí wọ́n ń tẹ́lọ̀

nínú ló wà ní ọ̀rán ní ọ̀rán sọ alẹ́mọ́mù ṣùgbẹ́mọ̀ àwọn tí ó ti náà tó ń pọ̀ òkèrọ ọ̀wà máa nínú àwọn ẹ̀nà sọ́ọ́rọ́ àti àwọn onímọ̀ àwọn amòfin wọn ọlọ́ nílàyà lúnà àmúwálà ní ẹ̀rẹ́sìdè bá bí wọn lọ́rẹ̀ dúkìá àwọn èèyàn níjẹ̀ ìtàjẹ́ Èdè ìrọ̀kọ́, wọ̀yà tún yúnà ń tàbí ìlẹ̀ ọmọ kọjú wọn

ìṣẹ́ tó kọ́ kùránì ó kẹ̀lé ṣe kùránì rẹ̀ gbogbo kí àtàkọ́ lọ́pẹ̀ láti ayé òjì lójú ọmọ ní ọdún kọ àjẹ̀nà anáwọ̀ ìdólódó dáadáa yàtọ̀ sí tí mo kàwọ́ rí àbá àjọ́jọ́ ẹ̀mọ́ ádámùká kùrátà ní òmù ní kàrẹ́ ìrìn àjò kùrátà ní òmù ó wá ní tíṣà òkúkọ̀ tíṣà òkúkọ̀ tíṣà òkúkọ̀ káàkiri ṣe orí àwọn tó tí mo tí mo ń bọ̀ ó lọ́lọ́wọ́

Àbáyẹ ilé ìjọ́ ìyàwó wà bẹ́ẹ̀. Àbáyẹ bá ń ta gbogbo tí ó ń kọ́ tí ó ní fún ẹ̀kú sáàkà. Ẹ̀jọ́ bẹ̀ sí náà yóò kà ń ta wa lójúọ́lọ́ lójú wọn bẹ́ẹ̀. Lójú àgbàkà bẹ́ẹ̀ sí àtúntò àbámu. Kíkẹ́ sí ìyọ̀lẹ́ yẹn fún bàbá lọ́wọ́ bẹ̀rẹ̀ sí kọrin. Káàkiri pẹ̀lú èrò ìdúró. Bàbá àná pẹ̀lú ẹ̀yàbá àwọn ẹgbẹ́ olùkúrò ní wọn ní ọ̀rẹ́ ọlọ́pọ̀ọ́rẹ́ ọmọ ìpínlẹ̀ wà bẹ́ẹ̀ tó jẹ́ ìdàrú nínú tó jẹ́ tó ìjọba tó bá wà ọ̀rọ̀ pé ìjọba kúrò ánìyú alóbìjọ yóò wá ìjọba kò tẹ́ ìjọba kúrò ánìyú ìjọba ń sọ́ọ̀tù mẹ́sìnú ọmọ àwọn sọ ní ti bíi ṣe ń lọ ọdún mẹ́lẹ̀ ló ti bíi ṣe máa ní kúránì 23 years ọdún mẹ́ta lélógún ní ọdún tó kéré bọ́ọ̀lù ní jáde láyé ẹ̀ẹ́dẹ́ ní ti bíi pa àkùránì wọn ní láti bẹ̀rẹ̀ lónìí Òkú máa lọ́wọ́ sọ ẹgbẹ́ nínú nígbà tọ́lọ̀ ọba ń sọ nígbà tọ́lọ̀ ó ní Mọ̀bá ìsámà àmì wà náà sọ ìgbogbo ìrẹ̀lú wà láti ọ̀rẹ́ àmì ìkúrò ìwé wà máa ń wà àrẹ ọ̀rẹ́ ìdìgbọ̀lẹ́ wà máa ń wà ìgbọ́ọ̀rẹ́ ṣẹ̀tọ́ nìkan nínú wà àìsàn àbúrò. Yẹ́nà tí kò lọ́nà ìṣẹ̀lẹ̀ àdàlẹ́ ìjọ حي فيه قال المشاءون الا ان يشاء الله رب العالمين اللهم صل على سيدنا فضلا يوسف عليه الله يقول له وكان قول القران هم يستطيعون عمله ان يقع قول الناس الله يريد القران قال وراء فايده المسؤولين القران إذا تفكرت في النصر على التكليف، أنا كنت سامي الدنيا على التكليف. tẹ̀sìdíkù ní pátìkà ní gbogbo àwọn pàápẹ́ ó mọ̀ ní àjọ pọ́pọ̀ gbogbo pẹ̀lú òun ti àmọ́jì ìdílé láti fẹ́ òun kò wọ́n ní ìran tó lè yáyà mẹ́wàá tó bá ti gbà wọ́n tó lọ ọmọ lọ́jọ́ lọ sọ́ọ̀tù kì á máa kálẹ̀ ẹ̀rọ wọn ní àdókì tó mọ́tà àti ẹlẹ́ ẹ̀rọ ẹ̀rọ mọ́tà àti ẹ̀rọ ń kọ́ ọ̀hún ìwà ní ìgbéró wọn láti wàhálà ìdí ìbáraẹ̀rọ ìgbà ọlọ́run lànà wa nítorí náà ọlọ́run wá ní torí àdìgbò ẹgbẹ́ ti àtẹ́lẹ̀ ẹgbẹ́ ti ra ní ọkùn ìjìlá ṣúra fọ́tí náà ọlọ́run máa sọ ọmọ ẹ̀nà ìbí ọlọ́run sọ ọmọ ìjìlá ìjìlá إِنَّ الَّذِينَ يُلَقُونَكَ Àwọn tó ń tí ọ̀fẹ́ di ìyàrá, ṣe pàrò mọ́mọ́dù sọ̀kalẹ̀, mọ́mọ́dù bọ́ láyà àwọn tó pọ̀ jù wọn láyà àkìlò gbogbo olú ni wọ́n ò ní làákàyè wọ́n lọ ájọ́kùn sọ́pàrù àtàrà ìjọba ilé ìgbọ̀n bá ṣe pé wọ́n lè ní sùúrù káàkiri kó jáde bí wọn ni omi ìbámọ̀ pé wọ́n rúrú náà ọ̀pọ̀ mo láti bẹ̀rẹ̀ gan ọ̀rọ̀ tó mẹ́rin. Ọlọ́bẹ̀ ìlú nípa kó òdodo láti sọ sí ọmọ ìṣẹ̀lẹ̀ ilé ìwà lọ́wọ́ àpá ẹ̀ ìjà kan ọ̀dọ́ ẹ̀dọ́ náà wọ́n ti dáwó ẹgbẹ́ àpá wọn ní ìnáwó ẹgbẹ́ ní ìrájá tí ọlọ́run olùkọ́ olùkọ́ ní ẹgbẹ́ ìlú ẹgbẹ́ ní ìnáwó ẹgbẹ́ ní ìnáwó ẹgbẹ́ ṣe ìwọ́n náà mi ọlọ́ ọmọ lọ́pọ̀ òdídí ti yí ọdún pé ó lè lọ sọ wájẹ náà bí ó wá pé kí máa bọ̀ ara rẹ̀ wọ́n kò sàkọ́rọ̀ sùhàlà náà àrùn wọ́dà tẹ́lẹ̀ àwọn kàbáàdì ولا تنهروا له بالقول كجهل بعضكم لا كما تعبدون عجلة تعبدون نبي أنا بعد خلق أعمالكم وأنتم لا تعبدون

àwọn bá ní àwọn ìsàwádé tó máa ń lọ́pàá lọ́sí ìjọba dé lókè ní káàkiri tí wọ́n wọ́n wá jókòó lẹ́yìn ẹni tó wà níwájú àwọn bí wọ́n àwọn orí wọn ń tẹ̀ láti ń lò ìlú wọn wọ́n wá sí ọ̀rọ̀ tó ní òun ìwà àwọn àjẹsọ sẹ́nà ní owó àwọn ọmọ ẹjọ́ jáde pẹ̀lú owó jáde náà ẹ̀lẹ́ ìtẹ́kùn yẹn ní ẹ̀wọ̀n wọ́n ń rà ẹ̀lẹ́ ìlú ẹ̀mọ́jẹ̀ká wà sùn nínú ẹ̀sìn lẹ́wọ̀n Tí wọ́n kọ́ jáde wà náà ti kí ni, kí ló lẹ́dọ̀ fẹ́wọ́n yọ? Olójú méjì ní máa ṣe bẹ́ẹ̀. Èé ṣe lè rò fẹ́wọ́n rí. Tó bá ti máa kó fẹ́wọ́n rí ọmọ ẹ̀kọ́ gbìlẹ̀ lọ́bẹ̀. Torí ẹ̀jẹ̀ láàrin fàníyà àtàrí lẹ́bí ilẹ̀ yóò rọrùn náà àpèrè ìwò ṣọ́ra àwọn ìyàwó àjọ́bí a ń tù sí ìbá fìtìnà níbi ìdínà bá lọ kàn wá àwọn ìwọ̀n ń pè ní ìdínà kúfúrún ṣíríkún nípa wọ́n máa lọ bí ẹ̀ṣẹ́bọ kí wọ́n máa lọ bí kékeré kí wọ́n máa lọ bí

ọlọ́run bí ó ti sọ́ ní ọ̀pọ̀ láti ẹjẹ́ tó nípa ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tí àmírù ìdágbè ní àmírù ń bí ní àmírù ààrùn pàtàkì ní hákìmù dáúrà ẹ̀kọ́ ní àṣẹ tó lè fún tó lè sọ pé káwọn ọmọ ogun kí wọ́n mú wa tó lè sọ pé kí wọ́n sọ wá sí mẹ́rù tó lè fẹ́ ẹ̀kí ilẹ̀ tó lè fún pàtàkì ẹ̀kí kan tó gbọ́dọ̀ jáde lónìí àwọn ẹ̀rọ aláṣẹjẹ́ ń sọ lójú. Nígbà tí àwọn Mùsùlùmí bá wà ní abẹ́rú aláṣẹ bẹ́ẹ̀, tí wọ́n bá sọ pé ogun yá, tí wọ́n bá gbọ́ aláṣẹ èdè lọ sápadà, èèyàn gbọ́dọ̀ wá àwọn ayé ìlú wọn. Sẹ́yìn ò bá sì ní lọ èèyàn ó mọ ọkọ̀ ìdí tó bá lọ́wọ́ òyọ̀ǹda náà agbọ́dọ̀ lọ. Náà ẹ̀kọ́ bá kọ́ lù. Nínú rẹ̀, òní wípé mùsùlùmí gbọ́dọ̀ lólórí agbọ́dọ̀ láláṣẹ kò bá ẹ̀sìn wa mú kẹ́lẹ̀ sọ pé olórí yílà àwọn ọmọ ọ̀rọ̀ ní òye lọ́lẹ́jọ́ alólórí wa ní àwọn ọmọ àwọn ẹyẹ wà lọ́wọ́ ẹ̀sìn àti àwọn bàbá wa torí àwọn ìsọ̀rọ̀ mọ́ àdéhùn àárọ̀ aláṣẹ ìdájẹ́ ó sì pàṣẹ. Ìgbàtọ́kùn bẹ́ẹ̀ fún àkóbá, ìgbàtọ́kùn bẹ́ẹ̀ fún ìgbàtọ́kùn ìgbàtọ́kùn ìgbàtọ́kùn Aláṣẹ tó fẹ́ pé méjì ló pa ogun nígbà tí a yí. Kó tó tó lọ tẹ̀síwájú lẹ́yìn láti Mùháríà. Lẹ́yìn Mùháríà tó bẹ́ẹ̀ lọ́dọ̀ lórí ẹ̀rọ Kò sí pé olóyè ló pé méjì Àtàwọn náà lè jẹ́ ẹgbẹ́ ìwò láti ọ̀nà ìyá àtẹ́wọ́lẹ̀. Wọ́n máa ń gbá lọ́wọ́ ìrìnlẹ́ ní olú àtẹ́jẹ́. Wọ́n láwọn ará tẹ̀lé àwọn àkàndà wọ́n tẹ̀lé àwọn àgbà òun lọ́pẹ̀. Sọ́ọ̀tù ìlú gbọ́dọ̀. Ìtọ́jú ń pa wàhálà ní pé káwọn ojú ẹni tó wà nípò àṣẹ ẹgbẹ́ òkú àjúmẹ́lì tàbí òkú àbáyà bàbá lè kọ́sù ṣe ṣe gbogbo kàkí ẹ̀rọ lọ iṣẹ́ ti kọ́ ẹgbẹ́ ìlọ́wọ́ ètò bá lọ fi ra wa sí ìlú aláṣẹ ṣùgbọ́n àti kí ni a ń lọ́wọ́ ọ̀nà ọlọ́dà fún lọ́wọ́ a ń lọ sí àti lọ́nù a ń lọ lọ sí ẹ̀dá ṣàlàyé ìlú bí ìtawà òkè òde agbábàyẹ ẹlẹ́ẹ̀kẹta a ń lọ nípa sí ìlú àmì mímú ní òkúnlẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá ń kọ́ tó náà sí tó ní ká ṣe lọ

Abdulrahman ní máa wù ní ó sì ti gbogbo ẹ̀ àwọn ẹni tó sábà wọ̀ ní. Àtijáde ìjọ Dẹ́mi ti láti Haúsá. Jéèmù àti Jésù ti máa tó lówó ọjà. Ìyá àwọn èèyàn ta àwọn ọlọ́jà ti dé àwọn bẹ́ẹ̀ àwọn ti sọ mẹ́ ní Yorùbá. Àìjọ èló mi two hundred thousand àti Yorùbá two hundred thousand. Àwọn ọ̀nà tó fi wọn two fifty thousand ní ìta three fifty thousand ní ìta. Ẹ̀yin aláìní ẹ

wọ́n wá bá ògbọ́n àwọn bẹ́ẹ̀ rajà ọjọ́ òkè lọ́dọ̀ bẹ́ẹ̀ àwọn owó tàǹkówó tí ó tàǹkówó tí ó tí tí tí tí wọ́n fẹ́ kò sẹ́ni tó lè ra ọjà ẹni iye tó fẹ́ à ké ló fi ó kàn fi tọrẹ tó ní ọ̀nà pé ẹ̀sán bábà mú ètò yìí fún òun iye lẹ́ẹ̀dẹ́ látòlè àwọn èèyàn nìyẹn bí mùsùlùmí jẹ́ ìjẹ́ nìyẹn ìjà wa gbọ́dọ̀ fún ọdún àpá àti oṣù tó fi kú àbàdà kódà tó fún àpá àwọn tó fi dúkìá lẹ̀ láwọn ọmọ tó pọ̀ jù sí ọ̀jẹ́ tó ti tó ti lọ́wọ́. Àkàndá tó rà ń bẹ̀rẹ̀ ọkọ̀ bàjẹ́ nineteen ninety three or ninety two wo ọkọ̀ bàjẹ́ àwọn two million naira. Èló tó jẹ́ lónìí. Nínú ìṣẹ́ àdúgbò jẹ́ pé òṣù náà ti gbàgbé wọ̀

Gbogbo ìgbà mi ṣàlàyé ẹ̀, ọlọ́run bá ní láwọn àpòlùkọ́ òrìlá. Ọlọ́run ló ń pa ìgbà wọn yóò ní àpòlùkọ́ ṣùgbọ́n òwò jẹ́ kí ẹ tó ń lọ àwọn tí ti àtòlù ọkọ̀ sí. Ṣàìtọ́rù sì ní wọ́n fi òṣì dẹ́kù bàyẹ̀ rí. Ayà náà wà lọ́kùnrin àná. Ọlọ́run ní àṣẹ ìtọ́rù. يعني يعلمهم يعظكم بالله ìwúrí òṣìṣẹ́ lọ́pàá ìgbésẹ̀ bá ti rẹ̀ àwọn tó gbọ́dọ̀ rẹ̀ lọ́ṣì. Dáàbà ìwọ abájọ wà ń bì máa wáyé bá sọ rẹ̀ sí. Wọ́n ta ọkọ̀ márùn-ún ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí, ó máa kù tó kó sí àpò òsì yóò fi sí sálẹ̀. Five hundred tó wà ń bí àyà yóò ti mú ọlẹ́ lọ́rẹ́ yóò wá lọ sí òun tó

àtọwọ́ ń lẹ lórí tí àtọjọ́ kò sí ìgbà tó wá lẹ lórí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá gbé kúrò lórí sí àti wọ́n bá kó lórí sí ọ̀rẹ́ sí àti àwọn ìyọ́ta ẹni ní ìpínlẹ̀ ọ̀fíìsì owó tí lọ́pọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìlú wà ní máàmù láti ìgbà tó ń lọ́pọ̀ owó lórí ìbẹ̀rẹ̀ máàmù àwọn ọmọ ìyẹn ọlọ́pọ̀ ìṣẹ́lá láti yóò gbà sí orí orí àlèríkà tàbá ti bẹ̀rẹ̀ náà rí ìjà àlèríkà fọ́nú mẹ́ta ọmọ rẹ̀ lórí ẹlẹ́gbẹ̀rẹ̀ tàbá tó mẹ́ta yìí máa ń yí ẹ̀yí yí yí yí èrò àtúntà ọmọ rẹ̀ lókè káàkà lóòtùkò ìdáwọlẹ̀ lóòtùkò náà